Nigeria kí o ilẹ̀ ìbí wa ọ̀wọ́ ẹ̀yà àtẹ̀dẹ́lẹ̀ yàtọ̀ níṣọ̀kan ládùúró gbogbo wa fi ìgboyà sẹ́yìn ilẹ̀ ìbí wa ọ̀wọ́ àsí àwọn àyòjá mi pé òdòdó ń jọba ní àlàáfíà tapi ogun èyí jerewa jẹ́ èrè wa láti fífún àwọn ọmọ wa àsí àlàyé làbá wọn ọlọ́run bo bo bo, wa ko yi ba wa ko wako de ni pire je kosi kalafia ati opo je bukun Nigeria. This rendition of the Nigerian national anthem in Yoruba language is brought to you by the Office of the Special Advisor to the Governor of Lagos State on Dawn and Regional Integration. And I am Omalige Abisola. Odabo. Connecting to your Yoruba roots.